kú dédé àsìkò ìgbogbo orí tó ń wò mí lórí pópó ni mo wà mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ènìyàn lónìí ìbéèrè tó ń pani lẹ́rìn nǹkan ni mí ìgbà mi ẹ lè gbọ́ mi ìgbà mi ẹ ò lè gbọ́ mi ṣùgbọ́n ẹ ò lè dì mí mú kí nìkan ọ̀hún ọkọ ẹ bá mi bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ṣó mọ́ dádì sẹ́yìn náà mọ̀ èmi gò mọ̀ ọ́ ẹ jẹ́ kí lọ béèrè lọ́wọ́ àwọn aráàlú orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀ọ́lá lórí Orísun tẹlifíṣàn ẹ kú kalẹ̀ ẹ máa bá wa kálọ. Eh, afẹ́fẹ́ la lè pè bẹ́ẹ̀. ìgbà mi mo lè má gbọ́ yín mi ò dẹ̀ lè rí yín dìmú that should be voice ohùn. <laughs> nǹkan ni mí ẹ lè gbọ́ mi ẹ̀jẹ̀ lè má gbọ́ mi gbà ẹ̀jẹ̀ lè dì mí mú ẹ lè dì mí mú àti bá máa wò ó dáadáa ohùn àbí. èèyàn lè gbọ́ ládùúgbò pé ah ìyá alágbájá kú yà tàmí yàrá kásẹ̀gbè kú but tọ́ba yẹtọ̀ at times èyàn tó lè jọ pé ah ẹnìkan kan ládùúgbò wa ẹnìkan kò kú ládùúgbò wa ikú rẹ̀ ní wá níbo ìwà èyàn ò lè dìímú pé àti ah, gba ikú níbi ẹja lọ fi kú sínú sẹ́ẹ̀tì èyàn ò lè dìímú. afẹ́fẹ́ ìyẹn lè gbọ́ bí afẹ́fẹ́ ó kọjá létí èèyàn ẹ̀kọ́ lè gbọ́ wì gbọ́ ẹ̀ lé mu dání gbà mí dẹ̀ni bá fẹ́ ṣe kọjá sí a lè akàn fílẹ̀ lára pé afẹ́fẹ́ sọ àgbọ̀ àmọ̀ tó yẹn kan bá wà. ọ̀rọ̀ ọ̀rọ̀ Eh, because ẹ eh, ìgbà míì òótọ́ ni na mo lè gbọ́rọ̀ mo lè lè sọ̀rọ̀ but mi ò lè dọ̀rọ̀ mú you understand. ah nǹkan ni mí ìgbà míì ẹ lè gbọ́ mi ìgbà míì ẹ lè gbọ́ mi ìgbà míì ẹ dẹ̀ lè di mímú ohun bá a ṣe jọ wá yìí mo lè sọ̀rọ̀ kẹ́ gbọ́ ìgbà míì mo dẹ̀ lè lo mo lè sọ̀rọ̀ kẹ́ má gbọ́ ń gbà bọ́tí bá sọ̀rọ̀ ẹ lè di mú. Adébírògbé ṣì wà nídìí máwòrán yín ẹ̀gbẹ́ kúràbì mo ti lọ ọ̀tún mo lọ òsì mo bèrè lọ́wọ́ ọlọ́mọge mo bèrè lọ́wọ́ ọ̀dọ́mọkùnrin pé nǹkan ni mí ìgbà míì ẹ máa ń gbọ́ mi ìgbà míì ẹ ò kí ń gbọ́ mi ṣùgbọ́n ẹ lè dì mí mú kí nìkan òun <laughs> dádì ṣe ti mọ̀ mọ́mí ṣáyìn náà ti mọ̀ èmi gò ṣé kí n sọ ni mo ti mọ̀ o ṣé kí n sọ ohun ni o ètò àmọ̀ sí voice ẹ lè gbóhùn gbà mí ẹ lè má gbọ́ ẹ dẹ̀ lè di ohùn mú láyéláyé lórí pópó mo tún ti fún yín ní àwọn ọ̀rọ̀ tó ń pani lẹ́rìn tó máa ṣí yín lọ́gbọ́n orúkọ tèmi ni Ògúndáyé Wúrọ̀ọlá lórí Orísun tẹlifíṣàn ó.